lóṣù títà àbàkọ ọjọ́ kejì orí mẹ́ta ẹgbọ́dọ̀ ọkọ̀ tó jẹ pé ní a oṣù yéénihu november noluka ṣẹkẹ wanka yẹn ni noluka ọdọ 2016 karatuwa anayin aṣanekwi. آية ke gwanka fi سورة الأنبياء سورة يا ma nabi ojo نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا وأنشأنا بعدها قوما آخرين الله أكبر الله تعالى يا كوا في آية وانكا في سورة الأنبياء إنه وكم قصمنا من قرية إيه وكم قصمنا من قرية أربع كلمات

abokum kama ci nawo dai topic da ka ce kuka lugudu mai kem as a topic a ke gini kem ka gamo enigma yawa lil istifham eh kam labistum fil ardi adada sini odo mo nu me yewu jane hm ini ne mo jotere mo ama kem egide abajo yi

استغفر الله كانت ظالما امي كقالوا لي با شابيكما شابيه والاشي آه، بما انا ايتي غبيجو دي نو يوغو دي بامالون كانت ظالما دبالك تعالى كسوره الحج 45 آية فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيئة amihi ko yo pamalu le ini na lu kanu an sha ala chi ma shi chi he o shala ji nu ene ma eni ala chi a o ma palu le wudu asika ki ala chi ma ka ma chi o ma do da manyo ihe ma yi koman akari wa an sha'na bada ahu qauman amoja akharin umune ahona machi taka vile megu mabaje enko yati ni kama chika chini chen kawanu bujibinu nikikuwa ku kiamoda bingo kamu na ajemi abele ja onke kuma eba ngomuda mango nyinyo tida sabaki kawa itoto akofu naam alitogwa فلما أحسوا بأسنا إذا هم منها bọ̀lẹ́mà tákì àbólẹ́bà abúkùmàṣẹ́hùn àhásù bàtànà bí máa na lẹ́mà àhásù bàtànà abúmà ìṣẹ́ àkànyàwà gbọ́ máa kí ni hin àhásà bí máa na égbì ṣẹ́hùn dabal kallahu ta'ala kini hal tahissu minhum au hal tahissu minhum min ahadin aw tasma'u lahum rikza alagun yani nene ke on bi te mi ma ge kuma ke bi te gbe ibele hal tahisu minhum min ahadin aw tasma'u lahum rikza inene ke bi te un tahisu la eh hatta la ngaru ko mo de en wala tubo muna hatta en wali suratul al imran ko falamma ahassa isa minhum al aba níbi ìsàkí ni gbíṣẹ́ alikáàbìrì gbogbo ma e gbíṣẹ́ ìgbìrẹ́ ìbá yàálù lẹ̀ pàì eṣẹ́ ni lísáìnì ẹ̀hún jálí tòdá alẹ́bùn kẹfìrì ẹ̀ nìyí pẹ̀lẹ́mà àhásù bá àsànà ayì pẹ̀lẹ́mà tẹ̀yẹ́kọ̀nù ànàlẹ́ àdáàbà wa kí òun bìyìn abu ma ma ma jálí kàkà zaba yẹn kì á pọ̀ sí dẹ́gẹ̀ ni màṣí ni gbíṣẹ́ àjábá yà wá yìí dé kẹ́mẹ̀ ìdáhùn tákẹ́lẹ́ àmà àmẹ́nà aláṣẹ́lẹ́ minha baza balete yarkudun machine irule ndaliga la abajo yi machine irule baza balete. ama emi abajo yi machani baza balete irule <laughs> eh machine irule bazaba lete de mo ma ni bazaba lete machine irule ama chinerule bajabata ebe beku ma arati atinihumangọ a e ogbo mune ma chinichehumangọ abeku e ma tinihuma maja ihu ma chinitinihuma maja abala ya ka uma لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم tabaraka wa ta'ala yani amma chani rai taka kawo maka kini ke yana da la tarkudu makirulin merulin ule ku merabe wa zaba mete merabe uleten warjiu memda bi alu en ku men yada bi akare ba he oyi ila ma uturiftum fihi en ku me ko bi he ole en ole men yakare ba ima na nkume kpabele medabi akere ba ka nye enye kpabi mele wa masakinikum memuda bi alute ye yolu me kume ngoko wi kume rabo lɛ, memuda bi aluto mo to de un ojo akini mamuda bi aluto mo da ini ma bi aluto mo la allakum abaki alen? la allakum tusalun turu kije kuma ne ke tume nini chen kuma yomo mo nga ya tume nini ine ma onye atụma gị inisi aṅa ya atụma inisi aṅa ya atụma ọ na ka atụma inisi aleleji adị n'ihu uye nkume eje gị ome akọ adịnwume ama iyi oju edunwa a na kuma alụchi oji nwa adịnwume ama iyi akọ ihe okwuta na abịa gị n'ugbo gede ma emeche oyo n'ugbo gichi gede omi ha ide ha na-enwe ama agwa ya adịghị ilu ya na acha mana gitu mo gele babo chaka tale tale ume chude poi tale tale ume ko pani bi poi mauno ibu mauno de walege egbele ojo ati ni ki confirm ma pe azaba la'allakum tusalun meda da to mo tuki je kuma ni ki tumain inna kunna allah akbar abu kazaba wa karabuma qalu tahmaka ya waylana o oh, o oh, iwa ita hmm, allah akbar yeye ka de aku gire ni wana ojo mo nu na aje dunia ojo mo nu na aje dunia ama ibili je wa le gbin yo dunia nga janu dunia nga janu abu dugu ma anu dunia mama ma mu ma wadan ikoda un ya koda yin mo won

in aba ku shuku ngalu ni gwa kama mi mun kata ngati were igwa ka hi bi mi dale ka ju de de elugo to allah tabaraka wa taala ni wala amado ukole du kitaka goma ka yo shuku da ko mazale فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين الله تبارك وتعالى فما زالت تلك دعواهم ma zala arabu kakini ma zala ojú ti kakini ini nọ mẹtan mm, inọ mẹn ọgala ni wáṣí yun o ma zala tilka da awahun ọgana lẹ ohun dọmalẹ ohun continue ma wáṣí yun dọmalẹ na dọ bí ma na ọlalẹ kété ma wáṣí yun ma na kàí kọla o ma ma gbùkọ̀lá ma lẹ́dẹ̀ òun ti kakini hi ma na jẹ́ alùmọ̀dábàlùkọjọ́ kàwáyé aláwọ̀ kàwáyé kakini hi. amma ya dalu maka kini ya wailana inna kunna zalimin o oh, ye wata awa kidai ena latinga shi jogale mo kawa ya ke gwele in yenu kola male kuma kaiba ko ma zalatil kad'awahu ma ya dalu ma bukola le kaden ale ma wonina ka repeatedly ma karano lama hmm, ye wata o oh, amdana lashi o ke en je wanya ta ake o oh, ye wata al i'tiraf bi zulmi ma na jaluma baya alati ma kuma ci gbogbo ategbanya ta hatta ja'alnahum hafidan khomidin taka allah ta'ala yanihi egbakanya egbakanya da zaba ba ogala ma de ukolale taka maku ci hasidan en kuma do hasid shewi en ko yu kuma ga huja ke wa kare bo ma ngon ne yodu gani aje adagu ja gba ogala ngun ngun ma amma amma kuri de ngogene le emenwe nko kuma yan ogo ne oka kuma aja kele ko ngada hija ne yo yin alki ada hija ne yo pawale ima onu pa iru de ni ima won na nfani o mele do awon la ni ogo ne le ngaya kumari da yo ki eh hasidan khamidin ma kin khamid eh khamida ishara bi ma'ana arba kin khamida extinguished imu palo Hmm? hamida extinguished ìmúpalu ọwọ́ kù náà ìtẹ́ àbáyọ yìí ìmú máa extinguish àbáyọ yìí ìmọ̀ àná máa ó palu mọ̀ dó àmú náà gígìdẹ̀ ṣe ọ̀n máa ọ̀n ní máa ọ̀ máa yìí ọ̀dọ̀ ọgá àmú náà ìka kòlùkòlù yìí ẹ extinguish mo máa extinguish ń máa yìí ẹni kì í fá òru palu ẹni kì í bọ́ọ̀nà ìlú ní bẹ̀kí àhú ẹni lùfáì bẹ̀kí gbùlóhù ìṣìtíyàn tí ó ń ka àhú ẹni jẹ́ sí ẹ́ tó dáálẹ̀ ma ẹni hì hamida sí é palu ẹwùn inú palu dẹ ọjọ́ aláwọ̀tàlá ẹni hì hasidan amúmakó jẹun kò máa já hamidin amúmakó jẹun kò máa ó palu ṣe ń kó náà ilẹ̀ tẹ̀ ó palu ẹ̀ má lè gẹ̀ adẹ́wà má ẹ̀ palu

naam hamidat harakatuhum eh, movement ma owo idukwane ere idukwane eju echinya te chiane ameile kwa kucha kai musis izrajibu wa aswatuhum amu kola ma famudan ogoda menile ma usis ma ma upalu kola ye dure o ye kwane ye ye dabe ye ojo akini ogele ma agwo yin kola o ma ma le naka aka de gba ka o ma ri dadabe ne kemu ko ja taka ngo mu kwa ngide ma du mate na'am وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين وما خلقنا السماء والأرض تبارك وتعالى جل وعلا ينهي أما تنو جالي فاني وما بينهما قيا من كدا بديما لاعبين أوجيانو ما اليوم إنما كده كمين واجبا is because of eh, ọwọ́ kò máa lítà òun máa máa yá àmẹ́yẹ lẹ máa ó kiri yẹn ti yọ wẹ́gẹ̀ wọ́n abáyọ yẹn lẹ pàṣẹ ẹ kó wà ní wà ní abáyọ yẹn bá ẹ má lẹ́hùn ti dáná na kó wà akéèkì náà kà kó wà náà yóò yá ìṣẹ̀ àǹfààní náà ẹ̀ abúlé máa jẹun dáná ẹ̀ so ẹnẹ dú ẹgbà má lẹ́hùn ti kàkì ọjọ́ ìnẹ̀ gbàdúgbò má lè ń ṣe níbi kúlù yẹ́ omi ọjọ́ dúró ẹ̀ǹkẹ̀gbà yìí ẹgbàdó aláàdé òkọlọ ẹnkùnmádó àkíní alkọ̀yú mìíràn alhayu alkọ̀yú alhayu bí máa rẹ̀ ẹnẹ́kì lọ́rá ìkọ̀rá ihun bá ní tapan alkọ̀yú ẹnẹ́kì dágbó èrè ìwé ìlú dáàlà àmìrẹ̀ ọdú kì má ní nínú ìdílé ọjọ́ àkóhuntọ́ na ń dú làìbín ojú òfòfún afahasibatum annama khalaqnakum abatan wa annakum ilayna la turja'un wani yi kacọ na mẹ́rin jí àṣílẹ̀ iná mẹ́rin kútẹ̀ ká kàtó nẹjọ́ ní abájọ wọ́n máa kàlàkàlà sẹ́mà àwọn arúgbó wọ́n máa bẹ̀yìn náà wọ́n máa àtọ́jálẹ̀ máa ti òhun àtànẹ̀ máa ti òhun náà ìdágbàdé máa máa ti òhun ẹ̀wọ̀n mẹ́ta kan yọ mẹ́ṣọ̀n lẹ̀ àsẹ́mà àlárúgbó wọ́n máa bẹ̀yìn náà wọ́n máa. lálẹ́ àmì wọn kẹ́ni lẹ́ àmì ẹwẹ́ ẹ̀bọ̀ kàálì kàmá máa nfààní ma ní. ẹ́ fáàmì ẹ̀hún kì àmì a amọ̀rọ̀ àti títàdóòdò gbogbo ti títàdóòdò yọmọ́ sí àkójí kóòlù àjọ yìí àmá àmà ẹ̀hẹ́ ìlú abúdókẹ́ ìlú ìlú yóò yóò yọ dábẹ́nà èyí ẹ̀ yóò yàbẹ́nà tẹ́ yóò wò ẹni àmá bí wá tó yà nù gbogbo màmá mọ́mà tó kóòlù lọ́mọ́ ni

àpá àpá ẹdúdúkà ìmúwò ìpá àdánì òmejúkóró òmejúkínégò àpá ẹdúdúkì ìwògẹ̀ àdánì yọ́ ẹgbàdánì ìmọ̀wò gẹ̀lúdà ìmẹ́rẹ̀kùnrin ránì jẹ́lélù rẹ̀ ohun gbogbo tàbára kàzí aláwọ̀ àlà àpá ìgìdẹ̀ ulẹ̀ òun lílé òdò ní àyè kìnnàdì coincidence gbogbo ẹgbẹ̀ hápùnugbo àpá ìgìdẹ̀ ugbọ́gbà sáfùrùmù àti ulẹ̀ àpá ìlẹ̀ òdò ní àbáyọ̀ ayo ìyàwó ìmù tájà lábẹ́ gbogbo tó kú àbáyọ ìmù ìwò mà gbogbo àátẹ́ àbáyọ yà mà. wàláhì tàláyà ọ̀gbẹ́ni lẹ́wọ̀ kíjú rà pálẹ̀ ó àbúdá ohun ìrápá bífọ́ tákà pa àti pa dáàbò àti yẹ̀yìn dáàbò yìí bá yàrá àti yìí bá takpo bu ahwana obi kuru ihwana hwana hwana hwana aki ulale ju ku ha apai takpo ulale ku mayo jismeti apa se kilu le yo ko le to taki abeni abtama gini ni kilu ga ohun chakanya no ka buru ga alu ni wa yo eh apa se ki ho atoba se ki ni ke ije gị ha tọgba gị gị ha tọgba otigiti gị ule nwuchi gị inegi here ya abịa egide alụ nwana ya mute ọmụ imuhe ule alụ erere gị na tụji ala ebe a mgbogbo emelo ايه سورة البقرة أرى ما رأي لكم هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى ثم استوى إلى السماء فسواهن فسواهن سبع سماوات وهو بكل شيء عليم الله أكبر ألكم تبارك وتعالى إنه أن توكدوا جانب ما أمي ما شونا أمي ما تشكوين ẹ̀hùn dúkìdó já nẹ̀yìn amẹ́màtọ́ na àwọn ọmọkùnrin mẹ́rin ṣekú ìníkù kẹ́yìn láti ń àmì káàdì ìníkù kẹ́yìn láti ń àmì amẹ́wọ̀n rẹ̀ ìníkù kà máa ti ń àwà and for them to survive ní àmújẹ ní màkọ̀dú àkájọ náà takama kí ni to survive ní àmújẹ ní màkọ̀dú kójọ náà ma tó o ká máa pálẹ̀ pàmẹ́ àmì bèbè kùmà yà wà lálẹ́ kà ló má kà má mi kùmà ní ìbá tó òye wọn àmẹ́ ń kà isa ka te ka mugu amile mi yumon e ama mi gujen ame mi ka ma je ta me en gini gini gira ama kpaa ile ko yoto na ayọ kama mi kuma ni ba e ine ka ma discover kaduna yo doi nikel ma do ami kon tiri ki en le de o ya ne le ba yanga enwe ile chen kuma ata ba un nokoti gold abajo e kuma kaduna manyaka amishainese ma kuma da kuma kolon mashine koru ta ma kusuro da hankita ina duwa maka yanzu ne ma jaka mai yadda da ma mu da waya ba yi waya mi yana mun ga kan amen duki jiru ni apa kuchaka ine ta ko yosho na ba ene ene ne ke ni use zeun ina men kuma kini do efi chemistry abajo ami ami element ọdún gbèsè kò kí ni tó a àmì ẹlẹmẹtì ẹbọ ń ṣiṣẹ òkèjú alẹ lè ṣiṣẹ àṣẹ òkèjú máa jàkà lè tánà bí ẹ̀kẹ́ máa mọ̀ àǹfààní wọn tó dáálẹ̀ tó kọjọ́ tí òdú ní ayé لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا لاتخذنا لاتخذناه من لدنا إن كنا فاعلين تبارك وتعالى لو أردنا إما رواي الجبهة ولا يقول المجاك هذا إما شاكاكيني كي أروي الجبهة تلا يريد إما جاكي. ọjọ́ kí ní ibe ìmájà aká ní ibe ànìmẹ̀tẹ́kìdà láhàwà ká ní kí dẹ̀mú ìyàbá ẹ̀wọ̀n ọjọ́ dẹ̀mú ìyàmí ọmọ ọjọ́ àti ìmáàrù ìmáàrù ní ijú torúkú kú dẹ̀mú ìyà lẹ́tàkàdínáhùnmí lẹ́dúnà ugbé ọmọ ya ọjọ́ ọmọ ime ahịa anyụkwu ọmọ ya ọjọ́ tí wọ́n hịa anyụkwu ẹmaka ní òwúchẹ́ pọ̀pá yìí ẹnẹ́kì ejú òbí àgọ́ àmọ́mọ́ ṣẹlẹ̀ àrídà àmọ́ ẹ̀yìn ni abájọ ẹni ìnẹ̀ṣẹ́ rán lálẹ́ yíkọ́ léhùn gbá nígbélé pàmpàṣá tó dáa náà wáyé nìyí ọdún lóye nìyí ẹ máa ta kí wọn á nọ ọmọ bá ọgbìn nìyí rẹ ti máa dé du ọmọ bá ọyẹ jìbìrì ọmọ àwọn ẹ ọmọ <laughs> ẹ ogele disibe mikail domo e israfil domo malakul maut yake eji ne idomo abe kuma ni kuma to ma ogenele Ọ ma ko kete nke po anya ihe na be oye ogbodu agwele ya ma ikutsɔ ma ntaki mu dɔ emi ŋuya oyi oye oye emi ŋa adɔma ko yɔ akini ama ama ni be ka ka adɔma ojii ɔye anama do ko wa nɔ aliki kakɔ ma ama ɔgbe kisɛ mɛ ŋu oya lɛ atatɛ ko kamɛla ya

àmà ekirima yìí ma lẹ oyè ọmọ alẹ́ ní ìgbòló ni. lẹ́tàkàtà omi lẹ́dún náà ń kúnna fà ẹ̀kẹ́ nǹkan àti àlẹ́ gbé àmì àdókò àmà. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون الله أكبر amekume doki semina kashi ankwa yi 2006 ko semina yo deke gwa abeke gwa ka kile eh, deke gwa kile gudu yin eh eh tale around that years mm around do deke gwa kile gudu aya gide ide aya ki nuruddin bushiwaze wala nuruddin abdul malik إديها ياك بكوبيا وجيون يعني بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو الزاهق ها أه؟ ما في الزاهق ولا يعلمني donc ma doy cel du bogale ma ken ki anya ko hoy wa ci kwa allah yani bal naqdhifu bil haqq amoge Hmm? na kɔzifu bil hakɔ a dɔ gaskiya rikolo alal babu a do rikolo abɔle ni ma fɔyɛdimabuhu taki ye mi gɛcɛ kɛcɛ kɛcɛ kɛcɛ kɛ iye mi kata iye mi dismantu iyawo gbɔkɔ kpakotsaka fɔyɛdahu azahi kɔ abɛ li mi kì amu yi agadajanɛ yɔ Allahu akbar ogele da bi ogele de amune yari mi yari mi yari mi ojo ke ke ma ge si ola go ba ma ko jaga ki ba o ni e o ari di o akẹ́kọ̀ọ́ yà ṣiṣẹ́ fà ẹ̀wọ̀n hapun ọjọ́ rẹ̀ lọ́mọ nakodi fubil haki alalibabili fayadimawu fayiza huwa zahiko tura alan sayidina umaru ya awon na gini go ime toruko nkẹri emi kí emi kí emu mu jima duwale wakọla ma yaba ẹmu da àwọn ti ṣe gbígbé ti kí emi kó nìkẹ́ ọ̀ ẹ́ ihe ni imekọ nke imekọ nke kigesia kigesia ke mu mu jimadu ane e a ti kigbi biti kigesia ko ne e ka ke mu dudu jimo ne ane dan ko nke kigesia e ko nke rolimi olimi ke je na mu na lu jima na ta te e a ti kigbi biti wa qallama yarfa e ti kigbi biti eh turuki emi ro ke ado mu jimo ne yade <laughs> yanhi li an yada'ani yaqsidiku li an yada'ani yaqsidiku turko gaskiya kai bon wuji ma ne ba ahabbu ilayya yele rumeju hmm wa qallama yaba aya ce ce gbiti ki gaskiya kai don wuji ma ne ahabbu ilayya min an yarfa'ani al-kadhibu ujima nku ogesia kunga ka ga du jima wane ba ile rumiju timi kunga ro ga du ujima ya tele wa qalla ma yarfa e a ti gbigbiti kune keri mi ko jima le kenya te because ona mo na ya mu yuju ehun ehun adini ba imi surrender imi litafi ka domo litafi le ma do akini taraji tarajiatu shaykh al-albani amola kio Nasruddin Albani ki sorenda kila bibadani inami hadisi ebo hadisi ebo ki tieni hi hadisi enye enye enye yongishi ya tubiane alukami bi bi keji wi jogo ma shini kango akini hali take akadi ti chenyo ele ngabai ele ngabai hune biane ya sorenda ebo inama hadisi ebo ki eni hi hadisi ogao ogao gano echi abeke jun ko ka ngo ma yo ndu go mo tine zeru biane ya mulita li go mune ile ga kini o la ki kale mistake shi so ka ma hadith la shi sahih na mi fatawa o yi nini nini amoyi amoyi ne gidu ki ngo ya tu jane ki ne der shi ki abiri gune o la igbele imo le le koda ho da jo takada amo la le pa ko chaka sheikh al

ọlẹ ọjẹlẹ yòó nta kí ọjẹlẹ kò káyè àbèrè ju dẹ ìgbàlẹ dání mojoji wọn. inegbaka kpaka achiwazi ẹjẹ magide ìpàlẹ́gì achiwazi alifeti ikú achiwazi ya chiwazi wáyé gidẹ gidẹ akpọhọrọ ní ọ̀takwa ẹwà suhanullah wáyé gidẹ gidẹ akpọhọrọ ní ẹ̀yìn that was year 2003 ya ci wazi nan abi wazi gidan ce yanihi cin kuwa haduwa ce kuwa kare a kinihi ọjọ́ ìdúnmí pẹ̀kọ́ tó dá níbi ẹ̀yàn wọ́n yìí lápá ayá ṣe rẹ̀ ọjọ́ kàkàkì lẹ́yìn bá alé òkèmé ìdókòwàzì aliyokimeshi wazi wazi eh, na ababakar a can kayi na masalaci oye yana ce balen eliku wazi gida kuma ce ọ̀nà gida ka kini wa isalama dunga mu ne lọ́lọ́la kere da gbọ́ra rẹ̀ dẹ̀ yìí ọ̀lẹ́ gida yìí ba ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ne du agba ẹ̀dẹ́ ne du agba nínú àmà gbọ́ pé wazi kamali àmẹ́ta ma wá jíta kó wọlé àdìsí tó lẹ́ odó yímú nù kàmẹ́tì wá jẹ́ abẹ́ àkíní ẹ̀yìn kàmẹ́ akọ̀rẹ́lẹ́lẹ́n abamata kà ní gbadá ní ilé kàmẹ́ àkàlẹ́ àmà àmúgbà tó dáhàlẹ́ kàmà káyà náà kí ayẹ ọ̀làgún náà kàdé anẹ́bì kọmọṣọ́ náà àgbà alagidẹ́yìn àwọ̀ làwọn nẹ́wọ́kú náà oye fílìdì because oye fílìdì wọ́n á ti yẹjú àmì òyẹjú executive bí yẹn rámi tòun ló ṣe oye fílìdì primary primary àwọn yìí ṣe alagidẹ́yìn ẹ̀hùnmẹ̀lí ẹ̀hùnmẹ̀lí ẹ̀hùnmẹ̀lí alakadọ́jọ́ yà kà ẹ̀hùn ti tàbí tòwájì lẹ́lẹ́ pányánà nùnùnùnùnù àbúkà ẹ̀ ní ọ̀làlẹ́ ame kuma ake ma kake to da ne bi ni me mu ya me kwa ke bu kuma ake ni ma ka to da ne bi mu ya kwa ahatu burhanakum in kuntum sadiqin ama yo hu ya de ibo kuma je ka kini inyo kuma kuma ni ma kuna present en ko yima yin ami ami hadisi une tagara na aka gida tengini to na ito mota kuni ya present ni ya present ami hadisi une olujuju joji amo taka de le ba uja ni toki makokoi mako malishi ni ibn taymiya mako malishi rabbi ni muhammad bin abdul muhammad rashid ridha unga bi le shiredi ngumai balere so ami huje kama kwa huje poe poe le mumi gbayo da ya daga de mi ya eh, mumi mumi adu che adu adu wadu kolai eh. aro le ro pa uchaka abigu ma ke chen kai eh, mamo atmo daga daga daga daga da kuma ne ku yayi eh o ka ne ne ole ti mi tere ra ki ne yo me to po tun gene ne ga ko ti ya de tu ye mi lenga gba ko mo yele e tu ga ne e ha won yin bodun ha ai ati ne ngo chi ne yeri ati ne bi akọ amma <laughs> hadisi idu hadisi gillen yau ide hun annabi adama ma nihi iyur dun shi hadisi annabi adama alka annabi adama alayhi salam olukan egbaki atini egbaki egbaki yaruli ya aljanna konjo edojo kwaberu ya tini kitigahara ojo ye nbo dukia enu dukia ka je gbon ojo taki aluda ni muhammadu kitete hun yeni wo bi muhammadin illa wa gafartali ọjọ́ ẹ̀ṣì tó dún muhammadu tó lókẹ́ ẹ̀bí gọ̀gọ́mí ṣe n ka níbi adamu àkíníkí máa ní muhammadu tó jẹ́ bí yìnyín ní yìnyín ẹ̀kàfẹ́ ọlẹ́ṣẹ̀dẹ̀ rẹ̀ yẹ̀ fújàdẹ̀ bí a náà alẹ́kàkí náà àdìdílẹ̀ òun ní nẹ̀tẹ̀ púpà níbi kọ́bọ̀ ijó náà ń ayyahu mamudu wa kpala oye ko talaqa adamu min rabbi kalimatin ọjọ́ mú kọ̀là dúnyà níbi adam alu kọ̀là lẹ́lẹ̀ àlìsí suratul arab yàmùdú akọ́lá rabbana zalamna anfusana kàkínú ọ̀là kí adam aka báyé hawa ọ̀yà ń kọ̀là kùmà ká kọjọ́ dúnyà máa lù kùmà ká lẹ́gbọ̀n dẹ́ ṣẹ́yìn kì í dọ́gẹ́ lọ lóṣù sí tọ́ yà àti sí ìgbà Muhammadu ni orí muhammadu makaya àdìsí lẹ́kọ́ dàhùn náà kùrán tó dúkùrán tó yọ àhàdìsí dá àmúhùjá àti ní akẹrẹbọ́ ingini ha abin yana duk da ya mi taraju a tiya ide abin a kami hujja a supportun alki jelisiti isra ka ya ni oye gbani oye gbani nga ni jelisiti isra ule eh, treni jundula nga lehi 1997 in the camp kumachi 1997 oye gbani nga aboko ma ma long owe ma iti. ene ka ya ma do usman tawhid ado yele ubun nga do yole awo ti ki kwa ne ipo wa ne tangi kwa ne abaki ma o o tere o chola de o ado chola <laughs> eliowo egbele register hadi do jani bu e ya yo ti kwa ne ni mo hi kwa ne ne mo hi kwa <laughs> ọgbọ alátẹrù múlẹ dúyà ohun ayáde dòun káàbò bíyà yíya abá ayùbù yọgà ya ayáde gbọmọ wí rẹ ẹhùn lé arọjọ káàwọ àjòun tí kẹẹkì yàn kàkà àmì àṣọ fẹnẹlẹ ẹ àmúlẹ táyẹfíkì rìsáàlà àmùtẹsẹ àyàmú gbádùn lẹyẹrì tí arìgbàdọ ẹnìkú káṣírẹbì àwọn ee so a ma acha dị n'ile m emụghị nene dudu ekogbo ka ya chiwa jọ n'ale ọna ọtọ na akụ almajiri dị ụkwọ mụwa yorita anyị ka ji mụwa gị ọwa ji ọgọ enwe ya chi enwele nga ma aṅụ chọkata ama gagana ya ee yi yileba ihe iwe ya libọ ikwu nwe kala ya amekwo niile ee ẹyọpọ e pàpà kúchaka ẹwùsẹ e mi imam dacha alẹ níbà ẹ máa kí ni ẹ ti adẹlti ẹwù yéyì ní ẹwùsẹ. because emajaka ni gbi gaskiya len o na gaskiya la toro na qur'ani yani bal naqdhifu bil haqq ala al batil illa gabadi ya tudi majaci yi eh taka ni to ko joda ni sallallahu alaihi wasallam ko ne ba medina makka ubudu budu de mashi apa ni bi wa ko gaskiya ya en hafu ni na waje fo ya dimagu olimel olimi male ipoho iliyo medina gabadi ya uja ne medina amacha mi mushriki mashin amacha mi yahudu mashi shati mashali

فإذا هو زاهق تقول a إمويا قدرين ولكم الويل مما تصفون eh ichenganyo ichien e e baduke yege tiauli yo limike shonale amnitinyo chaka chi nini mati nini mate hai unge muhi ungi rong e litinyi ke ohi uma yege tiama ba etra ona ozona kemda bibole inke tayo na chwaju kogene gide i'm sorry eh mistake you share ole yàwọn lẹ correct so yìí lẹ ìjẹun máa lé ẹ̀yìn àwọn lẹ bẹ̀kú yọ gbé ẹ̀ngàmú lẹ wọ́n lé lédá wọ́n lẹ́kùn àtógbò kí mú dèé mẹ́ ní máa tẹ̀sí fún ọlá ojúwé yóò lu egbò mọ́nẹ̀ wọ́n ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون جل وعلا يعني وله من في السماوات والأرض أنك دوجان أنك ديهو جال أنك ديواني يوم أني أيوم أني أنك دوجان أنك ديهاني وكا جوكا أيوم أنوا أولئك إنا لله أتوجنوا wọ́n ìndẹ́hù ẹ̀láàbínkù máa dúbọ̀ ọjọ́ ibá àbúnyádúgbùn àìmẹ̀lá ìkúrẹ̀ láyé sẹ́gbìrún ní ńlá rẹ̀ ọjọ́ nípa wàlá ìyẹsàtìrún ọlà máa pa ọjọ́ gbogbo ọlẹ̀ apá gbogbo máa pa ẹwọ ma ṣáṣẹ́ ìsẹ́bìhún ìsẹ́bìhún aláìlà wọn nàhàrọ̀ láyẹ̀ tóró ìsẹ́bìhún máa dúdú ọjọ́ fẹ́ aláìlà ẹgbọ̀ odó wọn nàhàrà ẹgbọ̀rọ̀ka láyẹ̀ tóró ọlá máa pàánú yẹ láyẹ̀ tóró láyẹ̀ sàtìrò máa náà máa ṣókè tẹ̀ǹtẹ̀ máa inú mi dùn àmà náà. àmì tẹ́kọ̀ọ́dún

wala ko winni ko yodey bi maana gi tafsir ibn kathir ni ahum yahyuna al mauta wa yunshirunahum min al ardi tudala yunshiruna gidai kishon mak adomo kishon mak domo ya maki kishon mak ya jade qur'ani ya ta ka shi ni ni shi aya do ba mu wala kishon mak ide qur'ani so uh, allah ta'ala yinite yini ab'aidaiha am ittakhadhu alaha min al-ardi hum yunshirun ama ma wonyo mune ma wonyu amojo mune ojoju ngojo min al-ardi amojile kwe wane amonkidehane hum yunshirun amojile no kwa kuma ko daji kwane ba amodo yele no kwa ama amewu ka mare le no kwa kuma ke ma dorai nga amewu kuma kuma daji ba behane teba iye shiki adalen naam لو كان فيهما آلهة إلا الله لفسدتا نعم فسبحان الله رب العرش عما يصفون لو كان فيهما آلهة إيماني إيهما ميجي يجالفان فيهما لك آلهة أرائر من ما دموا لفسدتا ويالفان ممخابين ọkọ̀ ma wà ẹ́ ẹnẹ́gì agbọ́kọ̀ ṣókà ìmìnà ní kí n àmẹ́nà àtìkù àbí àmì kíríò àmì kíríò àjọ wọ́tẹ́ndẹ́gì sí pilot gàrígí tó ṣókà ṣe captain ẹnẹ́gì agbọ́ ọkọ̀ yáàjì màdọ́ captain ní tọ́ captain ẹ̀ẹ́gì agbọ́ yáàjì àbókù ní òun kété òun ọgọ́lẹ̀ kọ́ntìrì eria ochi elu gbo ya na naijiria anyị eh. enechana gị na ochi elu ya na anyị eh. minista chụcha ụdọgọnye eh. enwe ekidolu gba ọkọ ya na naijiria anyị unu obula amadụdụ nwe gị anyị ọnlaịn lee tọ ogele enwudu information ineneki nugbon technology ineneki nugbon mineral resources everything ineneki nugbon ama ogbodu male pakoshaka ma ondo ga neneka ene ajene kile ohun si general muhammadu buhari oga ne ogbodu male pakoshaka i president meji koji nigeria yi ya ni hayi ongene kumado akini agboji abe gbo yeni ama ama ti biafra egba kene egba ko ene egbe ene ki agboji nigeria egbele kuma eh eh yakubu gawan egba ngu jugu ma yeni ama odo ama ama adiji kene gama ma abe gbo tura la ma ama mole ma gba bo nigeria te ma meniki lunu

ama ma ọkọ ele ọkọ epo ọkọ epo ọyẹ ọkọ ọpa ọkọ owu ọkọ ẹwọn ma nẹkwi nọọtù lẹ ma nẹdu kébi yẹ lẹ ma nẹdu kájọ ma nẹdu kọlẹ ohun lẹyọ mọ happy new york ṣe ni gbogbo mẹ ma over dead body mẹni kí mẹnu ma jùjà lè ìdí ẹ̀ ń fi kọ́ ìdí ẹ̀ ń fi tɔ ubi lele kuma nakanya lele ohun ụka ya na ihu dome ki nnamdi kanu ohun chagbo yi abo biafra leke ma a ma gbu kọntiri ma a ma gbọla ma a ma ti kọntiri ma a ma gbọla ma a ka ya ka kere ba redio ma doja na america redio ma doja na london ma ni redio ma for the past 14 15 years redio ma ti kọlọ ma kọla ma bi gọọmenti nigeria na ma chewu o ma chewu o ohun kìí ṣe director redio yìí ohun sí nnamdi kanu kere yìí

ẹ̀yìn tàbí ajé ti kọjọ́ méjì tí kò yẹ ní ayé lẹ́yìn takọjọ́ kàkí god father god son and god holy spirit ọjọ́ mẹ́tàdá e, ọjọ́ ọjọ́ méjì jìlẹ̀ ìlà ọjọ́ àwọn mẹ́ta máa kọjọ́ ṣẹta mistake ilé máa ṣe yìí ẹ̀fẹ́ kìí ṣe ọjọ́ rọ́bàlá ṣe àmá yasifun ojú àmójúwé yóò lókùn máa bù máa yọjọ́ náà لا يسأل عما يفعل وهم يسألون لا يسأل ما تهنين لهم عما يفعل وجاون دوكشين ọjọ́ mẹ́rin ṣẹlọ bàtá ọjọ́ ẹ̀rùn tágẹ̀dì ṣẹlọ bàtá ẹni kíkà ṣẹ́kà ní wá wáyé kí máa nù lẹ́yìn àmà wáyé bí kí ni wọ́n yọ wáyé why, why, why me now? Why me always? Why me always? Yeah, it has to be you always. Ẹ̀sán mi, máa ra fún àmà yàgì ní ìmọ̀ rẹ̀. So, ọjọ́ chàkà náà ṣe òdúbà ẹni òdúkẹ̀ ẹni nìgẹ̀nìgẹ̀ tó yọ́n. Ẹni nìgẹ̀nìgẹ̀ tó yọ́n. Wẹ̀ máa nọkọ́ ní, òun nẹ̀ ti fámù iye wẹ́kẹ́rù lẹ́wọ́n yẹ́ yìí báwọn èyí ẹ̀ lọ́wọ́ ọjọ́ àwọn ọjọ́ wọ́n ti yàn yìí ẹnìkẹ́ kọ̀ọ̀lá àwọn ọjọ́ ẹnìkẹ́ kọ̀ọ̀lá àwọn ọjọ́ ẹni ohun tí kẹ̀lẹ́kẹ́ ṣe ọjọ́ ìwẹ̀ máa nọkọ́ kẹ̀ yájú bíbí ni bókù máa nọkọ́ kọ̀ máa yájú bíbí yọ yọ máa sọ̀rọ̀ wọ́n kẹ̀ máa nọkọ́ kẹ̀ dùgbò wò ní yọ yìí ọ̀gá àwọn gbogbo ẹ̀gbọ́n ẹgbòmíkẹ́ náà kò ní máa nínú ọgbọ́n ẹ̀ máa gbọ́n nínú ẹ̀ka ọjọ́ agba ọlà kọlọ ọjọ́ agba ọlà kọlọ ọgẹ́lẹ̀ yẹn ọkà yẹn àníbi ayọba alẹ́ ìsàlámù rẹ ọjọ́ mọ̀gá tọ́la yẹ ọjọ́ agba ọlà kọlọ ẹ̀ má ti àkú ẹ̀dọ̀ gáyà ni mo ma ẹgbà abóhùn ní kéde kó hàn mí pọ̀ láyé ọ̀la ọjọ́ wọn lè kó ẹ̀sí òun arí ẹ̀ bó àmà àkú ẹ̀dọ̀ gá tako wọn rí ẹ̀sí tako wọn máa káàkiri àti yí ọláyé àkú ẹ̀dọ̀ máa ṣe kéle nìyí ìtura lẹ wọ́n fún mi sàlù mọ̀múdà tá àkàtúnì nínú òbí láyà أم اتخذوا من دونه آلهة نعم قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون

amẹ́mdà ṣe hàn ìtàbálẹ̀ ọ̀làdín gbogbo ẹgbẹ̀rún gbogbo àmọ́ àmánẹ́lú ẹnẹ kíkà ọ ẹnẹ kíkà ọ àkọ́ inú amẹ́rẹ́ bọ̀ kẹjọ yìí ó nẹ̀ ti gbẹ̀gẹ́ dùn wọn how are you how certain are you about all this all issue of paradise and hell abu ha ṣéṣiṣẹ́ nínú bi do hawa no gona galewa ki jun chepi akwa philosophy dago bwana dago haka wa ni un can confidently tell you that there is nothing like god ngati ni kanga wa jali tio ka kini hi en do mo ma ko jon that ojo is ogo ma kini hi ogo is eh, ogo ma nature ma kini nature do you know can you see nature do you know anything like nature is just an english word so god is just an english word hey amma keji bi ma kama kuma kwa ma mene gele gele du kwa ele ne gele gele i lecture ti pa ku chaka yen hi ami class rep ami ke meeting am class rep meeting yeto assignment un e type ngama type so ami ke charge me type ami ala kama type kama ke eh bi 20 naira kwa kama ke type before you know amakinji mamo yi kan provost provost amẹka mẹka kini school ẹ nọọdọ yìí duni ní kẹlẹ ẹmẹ nkìtì mọ ìlú ìjọ la ọkọ mọtẹlá abimọ ìlú yìí nù ọlẹdì kakúrò mẹka kini ọyọ ẹdọ mọ ni ìka ẹhùn kí akọ wáyé ọlà jákèjẹ ọlà kà ńà tsi má mà nyà àná ọdọ ma rìpọtù ń tse before you know ma ní kẹlẹ kẹlẹ ẹdọ mbali wàlẹ wẹ́yà kàmú tó kẹ́ rọkọ tẹ́sì wẹ́yà mọ̀dà kẹ́ dìskìrì ní ọmọdé akínẹ́nẹ́ dúkìá rọkọ tó kẹ́ tẹ́sì lónìí. nara kama tene apart from sala oko school fee ama tene do kero kon choka ci facebook ma ci facebook no ko ci facebook ci ene do la ma school do la e ani ke la ene aki ma ke go ngene no school do de a ama sine di anyị ma ni ya e class amenya no ro ameya mele de mu amed amed juru now buka me chemlo ameke ameke na kama ke ga ya ni sáàmì kẹgẹ kẹrẹ ààbò ní ẹ̀zàmù yìí ẹ̀zàmù tẹ́tì ma ẹ̀zàmù tẹ́tì tákẹ́gbà fún mamá ẹ̀zàmù kí wá ìlúkú wàláhì ìlúkú hmm, iye kọ yọrọ mọ́nú kò tí yóò kọ yọm dáyà dé mẹ́ <laughs> tọ́tù dáálẹ̀ aláwọ̀ tàbárakà ọ̀tàlẹ̀ mẹ́dí hújà mẹ́wàá hádà díkìrù mẹ́mẹ́ ìyí hádà díkìrù mẹ́mẹ́ ìyá qur'ani ki area abuk abuk ma de ku mi area ma ole eh laqad anzalna ilaykum kitaba fi dhikrikum area abuk de area wa aku amek me de ku mi abaje area me ole ole qur'ani olola me de qur'ani wa dhikru man qabli man yola biki wa do bangomi alama wa de qur'ani amma bal aktaruhum la ya'lamuna al-haqqa ujila man ma taki yawma فهم موردون إجمع التيمية بقلويته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Mm-hmm.